alhamdulillah èyí ni ètò yín ètò wa ìlànà alukoran àti sunna láti ọ̀dọ̀ olùmọ̀wá àgbà fadilati sheikh al-doctor sharafdin badebaraji tí wọ́n jẹ́ olùdásílẹ̀ almadina center Ògbómọ̀ṣọ́ láti iléeṣẹ́ rédíò wa falyatafaddal mashkura. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته رتيا برا سولو نكباوا الإمام الغزالي من ترار إحياء علوم الدين وني أبقى نما علوما وصلى يكن جاي وارجا وني وناني كي jẹ́ni tí máa ń tijú púpọ̀ kéèyàn ó sì jẹ́ni tó ṣe fún yíyan ó sì jẹ́ ẹni tí ń ṣe dáadáa tó pọ̀ yíyan jẹ́ ẹni tó ṣe pé òdodo ló pọ̀ lórí ahọ́n rẹ̀ kìí sì sọ̀rọ̀ pọ̀ ó sì máa ń ṣiṣẹ́ tó pọ̀ kọjá ẹni tó ṣe pé àṣìṣe rẹ̀ kéré ó sì kéré púpọ̀ kó tó dá sí ti ọkàn kó sì jẹ́ ẹni tí máa ṣe dáadáa ẹni tí máa sokun ẹbí pọ̀ kọjá ẹni tó ṣe pé ó máa ń ṣe tọwọ́tọwọ́ ọjọ́ ní sùúrù ọlọ́pọ̀lọpọ̀ kádúpẹ́ fọlọ́n ẹni tó yọnu sí ní tọ́lọ́mọ bá bá ṣe ẹni tó sì ṣe pé ọ̀pọ̀ orí olùṣepẹ̀lẹ́ olùkóra rẹ̀ ń jánu aláàánú kọ́mẹ́sì jẹ́ elépè eléèbú olófòófó apẹ̀gàn olùkánjú kó sì má jẹ́ ẹni tí í di nínú kó má yahun kó má jọ ńlára kó sì jẹ́ atújúká afi ẹ̀rín àti ọ̀yàyà pàdé èèyàn ẹni tó yẹ máa nífẹ̀ẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́ tí sì máa kórìíra gbogbo ẹni tó bá kórìíra nítorí tọ́lọ́ nítorí tọ́lọ́ọ̀ ní í ṣe yọnu sẹ́ni tó bá yọnu sí torí tọ́lọ́ọ̀ náà ní í sì ṣe bínú sẹ́ni tó bá bínú sí. hādhā huwa ḥusnul khuluq eléyìí ni ìwà rẹ̀ o eléyìí jẹ́ ọ̀rọ̀ kan tí al-Imam al-Ghazali tó gbà látọ̀dọ̀ apákan nínú àwọn olùmọ̀ nínú tírà rẹ̀ Ihyā' ulūmiddīn kò sí dàbí ṣùgbọ́n pé àwọn tó ń sọ yẹn àwọn wárí náà ni apákan nínú àwọn wárí ni ní ìdíje pété abábá lọ́dún èèyàn kò sí tàbí ṣùgbọ́n ìwà tó dáa ni ó wá ṣe é ṣe kí ìhun ti níwà kọ́ẹ́ pé lójijì bàbá di níwà mà ó ti lè jẹ́ èèyàn dáadáa lójijì kọ́ dání ibú àwọn ìṣẹ́ṣẹ́ wà tó jẹ́ pé nínú ìgbésí ayé bóyá àwọn ló máa ń ṣẹlẹ̀ sí fi dání ibú lẹ́yìn ìgbà tó ti jẹ́ àwọn kankan wà tó jẹ́ pé tí wọ́n bá ti ṣẹlẹ̀ sí èèyàn èèyàn ó di ẹni tó ṣe alimami mawardi rahimahullah àwọn náà ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn nǹkan kan wà jẹ́ pé wọ́n á máa sọ ní dẹni tí ò níwà mọ̀ nínú tí ra àwọn adabu dunya wa din wọ́n ní ó ṣeéṣe o kí ìwà rẹ̀ kó yí padà mọ́yàn lọ́wọ́ ìṣepẹ̀lẹ́ kó di ìkara kéèyàn jẹ́ ẹni tó jẹ́ pé ó ti máa ń sọ ahọ́n rẹ̀ wọ́n dẹni tí wọ́n máa sọ̀sọ́kúsọ nítorí àwọn sábàbí kan àti àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ síyàn tí ò sì jẹ́ pé ó ti ń ṣẹlẹ̀ síyàn rí tẹ́lẹ̀ tí ó wàá sọ ẹni pẹ̀lẹ́ tí ó padà sọ ẹni líle tí ó sọ ẹni jẹ́ẹ́jẹ́ tí ó sọ di èèyàn abú nínú àwọn sábàbí wọ̀nyí òun náà ni alùwìlẹ́yà kéèyàn adẹni tó jẹ́ pé kò sí nípò tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ wa rí pò ní ìsìn ó ti gbapò wọ́n ti sọ ọ́ di ọ̀gá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipò tó wà ẹnìkan ọ̀dọ́ ọmọ bọ́ wá fi sẹ́ bọ́ wá fi sẹ́ wọ́n ti wá dọ̀gá ní ìsìn àbí kó tiẹ̀ jẹ́ pé wọ́n fi ipò àkóso kan wọ́n ti lọ́ọ́ odi chairman local government àbí yẹn tiẹ̀ di gómìnà àbí yẹn tiẹ̀ di olórí orílẹ̀-èdè àbí yẹn tiẹ̀ di baálẹ̀ àbọ̀bá gangan lèyẹn tiẹ̀ jẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà irú àwọn apò báyìí wọ́n máa gbà wá lọ́wọ́ èèyàn àwọn ẹni tí wọ́n máa wá bá tí wọ́n ti wá bá tẹ́lẹ̀ wọ́n sọ di ẹni tó ṣe wípé wọ́n mú gbàgbé gbogbo ẹni tó ti mà tẹ́lẹ̀ ó ṣe é ṣe kọjá pé àwọn ẹni tí wọ́n ń bá òye báyìí kọjá wípé àwọn ni wọ́n kọ́ ní ìwà tí ọ̀dà àbí kó sì jẹ́ pé látàrí pípọ̀ ẹni tí ọmọ wa bọ̀ wọ́n padà sọ ọ́ dẹni tí ò láyè má nínú gbáàyà rẹ̀ láti máa bà àwọn èèyàn lálejò èèyàn wọn á padà dẹni tó ṣe pé ọyọwọ́ èèyàn dẹni tó hu eyín òkè èèyàn wọn á dẹni tó máa hùwà kan tó ṣe pé gbogbo ẹni tó ti mọ̀yàn rí tẹ́lẹ̀ wọ́n mọ̀ ọ́ pé kí ló ṣe lágbájá àbíkò náà ní ń pa bí ọtí ni èyí ti rí ẹni tí a ti mọ̀ rí kó sì wá máa ṣe báyìí sí wa bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yìí yorùbá náà sọ yìí pé tálákà tí bá ń hùwà láì kò tí ì lówó ìwọ oníwà ní hù má tó bá ti pò náà bá lówó tán ẹ má báwo ni wà á tiẹ̀ gangan ti ṣe rí bẹ́ẹ̀ ni ìgbẹ́ni tó bá ti wà nípò àfẹnutọ́lọ́wọ́n bá bá sànù á rí i pé ìwà rẹ̀ ó yí bírí gbogbo àwọn ìwà tó ní ìwà pẹ̀lẹ́ yóò di ẹni tó ṣe pé ń gbójú agán sí gbogbo èèyàn yóò bẹ̀rẹ̀ sí ní wò pé òun nìkan àfọ nìkan náà ló ń hunrun lórí apárí ní gbogbo ara yìí yóò bẹ̀rẹ̀ sí ní wò ó ní ìwò ẹni tó pé ọjọ́ rẹ̀ lójú àfẹnutọ́lọ́mbá sànú yóò máa pé gbogbo èèyàn yóò kó ọ̀já mọ̀ kankan òun nìkan lè yàn wọn ò ní hùwà kí tún máa hù má lójú ẹ̀ wọn ò ní sọ̀rọ̀ kí tún máa sọ má lójú ẹ̀ yóò máa wò wọ́n bí ìgbà tó ṣe wípé wọn ètí ẹ̀ séèyàn dípò tí ṣe máa séèyàn ni àfẹnitọ́lọ̀ ń bá sàmì tá a lè yàn náà fẹ́ kó rípò láyé tíwá rẹ̀ tún á dà sí wọn kéré jọjọ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tọ́lọ̀ ń bá ti fipò sàdánwò fún wa bí wọ́n bá ti níwà tẹ́lẹ̀ ìwà sọnù tí wọ́n bá ti jẹ́ni dáadáa tẹ́lẹ̀ nǹkan mi ló tí wọ́n tún máa wí nípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń sọ̀rọ̀ wọn láì dáa kìí ṣe gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ náà lọ́jọ́ òdodo gẹ́gẹ́ bó ti jẹ́ pé kìí ṣe gbogbo ẹ̀ náà ló lè jẹ́rọ. torí pé ní tí oníkálukú ń bá lọ sọ́dọ̀ wọn ọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn náà lọ wá nǹkan lé ayé lọ́dọ̀ wọn ni. ìgbà tó ti débẹ̀ torí pé tó ń wá lọ ní bọ́ọ̀sì yóò máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n fi kún tòṣùgbọ́n lẹ́yìn bá ti nípò generally ìwà wọn wọ́n bá ti dá tẹ́lẹ̀ ìdórí sí mi ní àfẹnutọ́lọ́n bá sànù ọlọ́wọ́n bá sànù wa nínú rẹ̀ òun náà ni nínú tí tó máa báwo èèyàn jẹ́ tí máa sọ èèyàn di ẹni tí ìwà rẹ̀ ò tún dáa mọ́ òun náà ni kí wọ́n rọ̀yàn lóyè kí wọ́n mú yàn kúrò nípò bí ká pé èèyàn ti jọ̀gà wọn á yọ ọyàn kúrò nípò tó lágbára èèyàn ti jẹ́ ọba àbí baálẹ̀ wọn á rọ̀ lóyè àbí èèyàn ti jẹ́ gọ́vnọ̀ àbó jẹ́ chairman local government àbó ti jẹ́ president wọn á impeach ẹ̀ à ìwà rẹ̀ ó yí padà kí lẹ́yìn ń fẹ́ kó tún ṣe lórí pé ó ti dáa tẹ́lẹ̀ ó kù díẹ̀ káàtó òun lẹni tó ṣe wípé gbogbo èèyàn ń wárí fún tẹ́lẹ̀ ó dẹni tó di ọ̀kan nínú àyù àná kí lẹ́yìn fẹ́ kó ṣe ẹni tó ṣe pé ẹ lè rí tẹ́lẹ̀ ọ̀rọ̀ àtẹni tí wọ́n rí lọ́fẹ̀ẹ́ lófò kí lẹ̀ ń fẹ́ kó ṣe àyà afẹ́ni tọ́lọ̀ wọn bá bá fún sùúrù tó sì fún ní àmúmára tó fún ní ara téèyàn fi gbáyà irú wọn ló lè ṣe sùúrù ló lè ṣàmúmára ló lè ṣàfaradà irú wọn ni wa wọn ò tún dáa sí nítorí pé nílé ayé yìí náà láti rẹ́ni tó ṣe pé báyà wọ́n rọ̀ lóye kan wọ́n mú kúrò nípò tó wá jẹ́ pé ìgbà náà ló súnmọ́ lọ́wọ́ bá ìgbà náà lẹ̀sìn rẹ̀ tí wọ́n ń ṣe ní ọ̀tẹ̀ tí má ìgbà náà ni wàá rí rẹ̀ lọ́wọ́ lékèlè káńká ìgbà náà lọ́wọ́ ajẹ́ páwọn èèyàn tí ẹ̀ ríran rí tẹ́lẹ̀ wọn ò mọ̀ pẹ́ ní eré báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ fáwọn míì ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù nínú àwọn èèyàn ẹni pé gbogbo ẹni tí wọ́n bá ti ṣe yàgò fún tí wọ́n bá ti ṣe yàgò kúrò lórí ipò fún irú wọn ìwà wọn yí padà ní. nínú títún máa ń sọ̀yàn di ẹni tí ìwà rẹ̀ tí máa yí padà láti ìwà tó dáa tí wọn á padà dẹni tí ń hùwà bú òun náà ni Alagina ghina ọ̀rọ̀ al-imam al-Mawardi ló ń bá wa sọ̀rọ̀ yìí o nínú tírà wọn adab dunia dunya wad-din wọn ní nínú títún máa jẹ́ kí wọ́n yí padà òun náà ni ọ̀rọ̀ tí yẹn bá ní owó ẹni tó bá lówó kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pẹ̀lú owó wọn ìgbéraga máa kún àwọn àwà burúkú àwọn àwà játijàti àwọn àwà pálapàla àwọn àwà rádaràda ó máa ń bẹ lọ́dọ̀ olówó ìwà ìjọra ẹni lójú àìfẹnipẹni àìfẹyànpẹyàn ìmọ̀ wo àwọn èèyàn pé akúṣẹ́ làwọn àwọn èèyàn rádaràda ni gbogbo èèyàn á máa jọ lójú olówó sebọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá wa ti sọ pé innal insana la yatgha ọ̀rọ̀ ẹ̀hùn sáwọn ọmọ èèyàn ọlọ́run ni mo búra ọmọ èèyàn máa ń ṣègbéraga o ní gbogbo ìgbà tó bá ti ríra rẹ̀ kó ń rọrùn ni téèyàn bá ti rí kó ń lówó kò ní máa wọ àwọn èèyàn kan jámọ̀ kankan má yóò máa wúra rẹ̀ lónìí kan ni torí ẹ̀ téèyàn bá wá lówó ó yẹ kéèyàn máa rántí àná rẹ̀ ó yẹ kéèyàn máa rántí àná rẹ̀ má jẹ́ kí ìwà kọ́ wá sánú kọ́ sálọ mọ́ nítorí pé olówó. má jẹ́ kí owó kó tú àṣírí rẹ fáwọn èèyàn pẹ́ ní ibú ni ọ torí ẹ̀ lọ́kàn nínú àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ wípé fa in takuni dunya analatka tharwatan fa asbahta dha yusrin wa qad kunta dha usrin laqad kashafa al-ithra'u minka khala'iqa min al-lu'mi kanat tahta thawbin min al-faqri. wọ́n ní tó bá pé ìgbésí ayé ọba jẹ́ sábàbí sọ́yẹ́ kó fi ọ̀rọ̀ ó fi lé ọ lọ́wọ́ báyìí ìyẹn ni pé tó o bá padà dẹni tí ó dẹni tó lọ́rọ̀ ní ìsìn tó o padà wá dẹni tí ara tù lẹ́yìn ìgbà tó ti wà nínú ìṣòro tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dolówó olòṣìṣì tẹ́lẹ̀ ṣùgbọ́n owó tó o ní òun ló tú àṣírí àwọn àwa kan fún wa lára rẹ àwọn àwa abó àwọn àwa játijàti àwọn àwa rádaràda àti àwọn náà ń bẹ lọ́wọ́ rẹ tó jẹ́ pé àìní rẹ lójú ọ̀pọ̀ amọ́tẹ́lẹ̀ owó ti tú àṣírí wọn báyìí bẹ́ẹ̀ ni ẹ rí i pé téèyàn bá jẹ́ olówó wọn á láfojúdi téèyàn bá wá jólóṣì wọn wá ròyìn rẹ títí pé àfojúdi rẹ̀ ti e pọ̀ gbogbo yẹn gba ah, ah, ah, body without engine o lẹ́ńjìnì tí wọ́n lè fi gbé tó bá tiẹ̀ jẹ́ polowo lówó ni títí wọ́n á ń jọrọ ẹ̀ ló títí ń ṣègbéraga wọ́n sọ pé n ti ń ṣe ọ̀dá o tó ń ti ti ṣe lówó o ewu wà ní tiẹ̀ tẹ́sí apùsẹ̀ olóṣù n ń jọrọ ẹ̀ ló ṣègbéraga rẹ̀ owó wọ́n ń jọ rìn ládẹ́jọ́ àti ládẹ́jì ni wọ́n ń jọ ń ṣe ni torí ẹ̀ bẹ́ẹ̀ bá lówó tó tún wá nítẹríba gbogbo ara yín ní ọ̀yà lẹ́nu bẹ́ẹ̀ bá lọ́lá tó tún nítẹríba gbogbo èèyàn ní ọmọ sí ń kàyéfì ṣùgbọ́n o àwọn ẹni tí ó tún wá lówó tí wọ́n wá mú wa rìn mówó wọn irú wọn sọ wọn nínú títún máa bá wa jẹ́ ó náà ní kéèyàn ọmọ ní kéèyàn bá ní ó ṣòro kẹ́ tó gbọ́rọ̀ rí lẹ́nu olòṣì ẹ̀ ó ṣòro kẹ́ tó rí wàá rí lọ́dọ̀ ẹni tí ò ní nígbà míì wàá pa tìrò tó bá kó ti ní tẹ́lẹ̀ kó tó wá di pé kò ní ma ṣùgbọ́n owó ní tán lọ́dọ̀ oníwà tí ó padà sónú tó tó lówó tó bá yí padà tó bá di tálíkà tọrọ yọ ebu àìní torí ẹ̀ ó lọ sí òun náà lẹni tí pẹ̀gàn òun náà ní sòfófó onítorun wájú pọ̀ mọ́tì pàkọ́ torí kó dilẹ̀ irú wọn dilẹ̀ fún gbogbo ìranù ni nínú títún máa báwo èèyàn jẹ́ kéèyàn ó di pé kò níwà má òun náà ni kéèyàn ó kóra rẹ̀ sínú ìdààmú ìdààmú tí èdè kọkàn ó ní kéèyàn wá jẹ́ pé ìdínú ìdààmú yìí lọ́wọ́ òtí tàbí ṣùgbọ́n ẹni tí ń bẹ nù dààmú ẹni tí ń bẹ nù pọ́njú ẹni tí ń bẹ nù wàhálà òtí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ pé ẹ bá wà rí lọ́wọ́ rẹ̀ o nítorí pé ìdààmú tẹ rí yẹn ó dàbí májèlé ni kò sì sí ìfọ̀kànbalẹ̀ fẹ́ni tó bá ti fomi àtàbọ̀jù bí yẹn bá gbé májèlé jẹ wá ní farabalẹ̀ farabalẹ̀ báwo ẹni tí ń jajẹ́ ń bẹ rẹ̀ òun náà ní mu bí àpèjúwe ní ìsìn ẹnìkan ó fẹ́ rìnrìn àjò wọ́n sì ti fún ní boarding pass bàálù tó fẹ́ wọ̀ ó sọ pé aago márùn-ún rọ̀lẹ́ ni bàálù ó gbéra o aago márùn-ún rọ̀lẹ́ ni bàálù ó gbéra o a sì ń fẹ́ kẹ́ ẹ ti bẹ ní airport látago mẹ́ta lórí gbogbo àwọn nǹkan tó ti yẹ kẹ́ ẹ yanjú ní airport kẹ́ ẹ lè yanjú rẹ̀ sásìkò arákùnrin yìí wá gbéra láti ìlú wọn ó dè kó níbi tí pápákọ̀ òfurufú wà ọwọ́ rí i pé òun gbogbo báwọn ṣe ń rìn tọlọ́kọ̀ ń tẹná mọ́kọ̀ báwọn sì ṣe ṣègbéra ńlé àwọn ò ronú pé ó ṣeé kí lọ nígbà táwọn bá débi táwọn ń lọ táwọn má tètè rọ́nà bọ́ sí airport ó ti wá ní dédé agogo márùn pé bàálù yẹ wá ọ wà lọ́jọ́ ta. kò yìí tí ì dé airport láago márùn rọ̀lẹ́ tó ẹ gbogbo eléyìí fẹ́ máa sọ pé ah, bàbá ẹja ti sùúrù ẹja ti sùúrù kan rọ̀ wá ẹ gbogbo ẹja akẹ́kọ̀ọ́ kò ní dáa fún sùúrù náà nítorí pé òun rí kí bàálù ti bọ́ mọ̀ lọ́wọ́ kí ló náà máa rò lọ́kàn rẹ̀ bí kẹ́tẹ̀ pé táyà bàálù yìí jò kọjá pé wọ́n ń túnṣe kí túnṣe rẹ̀ ó sì gbà bí wákàtí méjì kọjá pé màá ti dé airport kó tó di pé wọ́n túnṣe tán tó tẹ́nìkan bá wọn sọ̀rọ̀ rí lẹ́nu tí ilé ayé yìí gba sùúrù àti ká ṣe sùúrù ká lámúmára yóò ní kò ní dáa fún sùúrù ni kò ní dáa fámúmára ni. tó nítorí ẹ ẹ ti dẹ́kẹ́ni tí dààmú bá bá ẹ lè bá wàá rí lọ́dọ̀ rẹ̀ kọ́nà ń dákun kọ́mọ́ dààmú wa nínú títún máa gbá wa kú lọ́dún èèyàn ó náà láàárẹ̀ láàárẹ̀ bá ń ṣèyàn gbogbo àdámà rẹ̀ máa yí padà ní o ìwà ìṣẹ́kù máa o ìwà tí máa mú ni dúró dọ́gba kì í ṣẹ́kù máa o èyí ń tẹ̀lé ìtààmú máa nígbà tí ààrẹ bá mú yàn bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá tún dàgbà tí èèyàn bá ti dàgbà tó bá dògbó dídàgbà dídògbó a máa gbà wá lọ́wọ́ èèyàn gbà mí o a máa dàgbà lọ́dọ̀ èèyàn nítorí pé dídàgbà dídògbó yùn ìgbà míì èèyàn ti jẹ́ onílara látàrí pé èèyàn wá ti wá dàgbàlagbà èèyàn ti dògbó nílara ọ̀bà bẹ̀rẹ̀ yọba bẹ̀rẹ̀ sí ní tè lára àwọn èèyàn tí àwọn èèyàn sọ̀lẹ́ bíi tiẹ̀ náà àwọn wà ń pò fún wọn lágbára yọ bẹ̀rẹ̀ sí ní tè lára wọn bí kọ́lọ́mọ bó tiẹ̀ mú àlàáfíà àwọn kó da padà sọ́dọ̀ èèyàn gbogbo ọjọ́ orí tí wọ́n tí wọ́n ní tí wọ́n fi wà télébétélébé yìí kó tiẹ̀ fún yàn kó gbé téèyàn kó gbé wọ̀ wọ́n lọ́rùn irú bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe. bákan náà látàrí kéèyàn dàgbà kéèyàn dógbó yẹn ó ṣeé ṣe wọ́n bá àwọn ọ̀rọ̀ burúkú tó ní í ṣe pẹ̀lú lára baba yẹn ò ní mu mára lásán ìyá yẹn ò ní máa ro wọ́n tún sọ jáde lẹ́nu wọ́n sọ jáde lẹ́nu eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí máa bá èèyàn jẹ tọ́ téèyàn bá wá wò wípé àwọn sábàbí yìí méjèèjì tá a sọ yìí wọ́n bẹ nínú àwọn sábàbí tó sọ wípé àwọn ló máa ń yíwò èèyàn padà lápapọ̀ ó sì ṣòro kí ọ̀kan nínú rẹ̀ kó tó ṣẹlẹ̀ sẹ́nìkan yí nǹkan kan wa tó jẹ́ pé èèyàn ni ó ṣe kò tẹlómi ẹ̀kọ́ lè ṣe sábàbí kí ìwẹ̀ èèyàn yí padà sí ètí ọ̀dà ó lè ṣe sábàbí kí ìwẹ̀ èèyàn yí padà sí ètí ọ̀dà ní àgbẹ̀dúwẹ̀ ní ìsìn ẹni jẹ́ pé ọmọ rẹ̀ tó nífẹ̀ẹ́ sí dáadáa sọláìsì ẹ̀rí kí wà rẹ̀ lè yí padà nítorí ìdí ilé màmá rẹ̀ ti ń sàánú rẹ̀ pẹ̀lú owó rẹ̀ ọ̀sọláìsì ìwà rẹ̀ lè yí padà bákan náà ẹlòmíì tó ṣe é báyà nǹkan ọgbọ́n rẹ̀ òun lọ bàjẹ́ mọ́tò rẹ̀ bàjẹ́ níbi kan tó báyà táyà lọ bàjẹ́ ó ti di wọn bẹ̀rẹ̀ tí ń tú táyà gbogbo èèyàn ń gba ẹgbẹ́ rẹ̀ kọjá wọ́n sì ń kí títọ̀ ẹ̀kọ́ àtúnṣe yóò ẹnì kò sì dúró kó wọn bá tù pé ah wọn ò dóun mọ ni wọ́n dọ́ ọmọ dáadáa ebi náà níjẹ́ wọn ó kí ọ wọn ò sì bọ́ tú ní ọba yíwà padà sí gbogbo aráàlú àti àwọn èèyàn rádaràda ló tiẹ̀ kún lu àwọn ìjà tìjà tí wọn ò tiẹ̀ mọ̀ yìí tó sọmọ pé wọn mọ̀ yìí tíwà rẹ fi yẹ kó yí padà wọn mọ̀ yìí nígbà tó ń gbé mọ́tò lọ yẹn mélòó ló fi gbé lọ́nà mọ́tò wa bàjẹ́ ní ìsìn wa ní àwọn èèyàn rádaràda ìwọ ń kọ́ báwọn bá rádaràda ìwọ ti kọ́kọ́ ródòròdò ó ti jágbajàgba báwọn ò tó jẹ́ rádaràda torí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wà fẹ́ pé ọmọ ìṣẹ̀lẹ̀ sáwọn èèyàn fẹ́ pé ó lè yí ìwà rẹ̀ padà kó padà dẹni sí ìwà rẹ̀ ọ̀dá mọ́ èèyàn fẹ́ lè ti jẹ́ èèyàn pẹ̀lẹ́ nílùú wọ́n yẹ kó ti kàwé ó ti gba ó ti gba páálí ọjọ́ ti pẹ́ ní ti wá ń wáṣẹ́ kò ríṣẹ́ ní ti ń wáṣẹ́ kò ríṣẹ́ ọlọ́run bá bá sànù rẹ̀ lọ́ bá ríṣẹ́ lójijì iṣẹ́ tó tún wá rí yìí báyìí lẹ́bù tí wọ́n tún gbé lọ́tún ga lójijì lọ́ba bẹ̀rẹ̀ sí ní wò pé kílẹ̀ nìkan já mọ́ kílẹ̀ nìkan já mọ́ orí ẹlẹ́gàn fọ́ orí ẹlẹ́gàn fọ́ wọ́n ti bí kò ní dáa ẹ ìwò wà pààrọ̀ wọ́n bá máa pòwe kówé ìwé tẹ́ máa rí lẹ́yìn yorùbá yìí tó kọ sí mọ́tò tó kọ sára mọ́tìnì mọ́tò kọ sára alé ọ̀tẹ̀ ọ̀tẹ̀ torí ẹ̀ látàrí eléyìí yọba tó di pé wà rẹ̀ yí padà yọba máa hùwà kíwà bẹ́ẹ̀ náà ni wọ́n ń bẹ nínú ṣẹlẹ̀ tó kó lè ṣẹlẹ̀ sẹ́lòmíì náà tó lè mú kíwà rẹ̀ yí padà náà ní ṣẹlẹ̀ wípé nǹkan kan títí máa ṣe ń kọ̀kọ̀ àtìrì rẹ̀ kùtà àtìrì rẹ̀ kùtà wọ́n ń pè ní olùmọ̀ ẹ̀sìn ìsìláàmù àti babaláwo ni àti babaláwo ni ẹni tó wá ní kó lọ wá orí ọmọ tuntun wá àwọn wá gbórí ọmọ tuntun dé wọ́n làwọn bá fi gún sẹ wọ́n sì fi gún sẹ wọ́n ní tó bá ti fọṣẹ yìí wẹ owó ọmọ bú ni owó ọba bú òsì ló ń bú tàwọn wá wo wàhálà táwọn ṣe táwọn tó rí ọmọ tuntun pa táwọn tó gbórí rẹ̀ wá fọdàràn ẹni tó sì ní yọ ọ ṣẹlẹ̀ kọ ṣẹlẹ̀ ìyá ló tún lékún fáwọn làwọn bá tó àṣírí wọn bá ṣe gbogbo ara yìí pé ọ̀daràn lélẹ́yìí o ẹ̀ ń kàn pé láfa ni o ẹ̀ ń kàn pé nílé máàmù ni ọ̀daràn ni o ìwà rẹ̀ gbogbo yẹn sì ti wò pé ọ́ ah, bẹ́ẹ̀ máa ń wá wà ńlẹ̀ yìí tẹ́ bá ti mú lágbájá ó ti parí gbogbo yẹn bá péjọ lé lórí sẹ́yìn náà dá mọ̀kọ́ dára ní tẹ́lẹ̀ náà ni ẹ̀yìn náà kúkú mọ̀kọ́ dára ní ọ̀sẹ̀ rẹ pé nígbà a sì rí tó tú náà rẹ̀ tó sọ̀rọ̀ torí ẹ̀ gbogbo yẹn wà máa tẹ̀lé lórí ok ṣé òun gan nìkan lọ́yẹ ká mú ni àbẹ́ni tó gbórí èèyàn wá fún ọ̀daràn ń bí ọ̀daràn níṣẹ́ ọ̀daràn bí ọ̀daràn níṣẹ́ àwọn méjèèjì náà jọ daràn gbogbo ọlọ́yẹ kẹjọ kó tẹ̀sí wọn bọ́ tẹ̀sí sójú. torí ẹ̀ nígbà tá a ti rí tiwa tí wọ́n ti wá mú tìmọ́lé ẹni tó yẹ ká mú ká pa wọ́n wá ní fún tìmọ́lé nítorí tí wọ́n bá pa òkú ọmọ pọ̀ ní sẹ́mẹ́tìrì ẹgbọ́rọ̀ ẹni tó yẹ ká lù pa kíkálukú ó sinmi kọ́mọ́ bá tó pé kí wọ́n lọ lùyàn pa wá kó wọn fi bá wọn gún tẹ lọ́la nígbà wọn bá wá túlẹ̀ ìwà rẹ̀ ọba yí padà ìjọba di pé gbogbo èèyàn pátá ní ó lọ wọn fojú wọn rí ìmọ̀ wọ́n ságun sí wọ́n ságun sí gbogbo wọn ni oníkálukú nù wọn wọ́n gbà kọ́dà ẹlòmíì ẹsẹ̀ ní ìrìn sápò nù tó nítorí pé àṣírí tiẹ̀ tó tún lọ́wọ́ àti gbogbo èèyàn gbà tó eléyìí jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí máa mú kí wòye padà ẹ rí ọyọ ká mọ ìṣe àwọn àpèjúwe pọ̀ tá a lè mú wá nípa àwárí gẹ́gẹ́ bíi lọ́dọ̀ àmẹ́gbẹ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam nílùú la fẹ́ kà gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run yòókù mélòó la fẹ́ wí àwọn ẹni eré ńkọ́ mélòó la fẹ́ sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àpèjúwe ẹ jẹ́ ká wo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọlọ wọn bẹ ẹlẹ́dàá wa gan fúnra rẹ̀ ròyìn tó ní wa innaka la'ala khuluqin azim dájúdájú ọlọ́run ni mo búra ìwọ ló ń bẹ lórí ìwà tọ̀gà bẹ́ẹ̀ náà ni ó wá nínú Sahih Bukhari àti Muslim wípé wọ́n fi Aisha nípa àwọn anábì sallallahu alaihi wasallam ó ní kana khuluquhu al-Qur'an ó ní ìwà rẹ̀ gangan la al-Qur'an ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì fi gbogbo àwọn àwa alápọ̀nlé àti àwọn àwa tó jẹ́ ìwà ńlá tó dáa ó mú tí gbogbo pé sára anábì sallallahu alaihi wasallam níbi tọ́lọ́ sọ pé khudhil afwa wa'mur bil 'urfi wa a'rid 'anil jahilin àmójúkúrò nípa ọmọ ẹṣẹ́ o sì máa pè wọ́n lọ síbi fún ọ̀sẹ̀ dáadáa kọyìn sí àwọn aláìmọ̀ká má pe ní tí wọ́n ń sọ gbọ́ má pe ìwà tí wọ́n ń hù ó ti ẹ̀ rí tuuti tí wọ́n ń sùn tètè wọn má jẹ́ ọjọ́ lójú má pọ̀ orí wọn báyìí lọ́lọ́run sọ fún àwọn ìṣòro àìsílẹ̀ nínú Suratul A'raf ayé àtọgọ́rùn-ún méjì dé kan Ja'far ọmọ Muhammad ọlọ́run pa anábì Muhammad sallallahu alaihi wasallam láṣẹ ń sọ lórí ayé yìí ọlọ́run pa láṣẹ pẹ̀lú àwọn àwà àwọn àwà olóore àwọn wà alápọ̀nlé kò sì sí àyà kan nínú Al-Qur'an tó ti àkójọpọ̀ àwọn ọ̀wá rí bí àyà yìí kó fi làáfù wa máa ṣàmójú kúrò torí gbogbo ẹni tí bá ti ń ṣàmójú kúrò kò ní lọ́tàá pọ̀ kò ní lọ́tàá pọ̀ wa'mur bil 'urf dáadáa ní ká máa fi pa àwọn èèyàn láṣẹ ẹni tí wọ́n ń pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú dáadáa wọn ò ní ra ìdá rẹ sọ ìyí pé ká má ṣe ká má ṣẹbọ ìyí pé ká má mutí ìyí pé ká má parọ́ ìyí pé ká má ká má jákun ẹbí ẹ̀ wọ́n á laburú nu gbogbo ẹ̀ èwo la burú nu gbogbo ẹ̀ sẹ́yìn bá rada. rádaràda èèyàn ti sọ pé kò sí lọ́nà nìkan kọ́ mọ́tẹ́bọ̀ sọ́nà èèyàn ti sọ pé kọ́ sòdodo kọ́ mọ́ parọ́ èèyàn ti sọ wípé kọ́ jẹ́ni tí ń sokun ẹbí pọ̀ mọ́jà kun ẹbí ó ti wá dé èèyàn kú. wà á rí lánàá ìjà ìdílé mọ́tì pọ̀ ọgbọ́n táwọn aláìmọ̀kan bá ń sọ nítorí jọ́tọ̀ bá ti pọ̀ ọgbọ́n táwọn aláìmọ̀kan sọ nítorí náà nìdààmú ti bọ̀ torí pé kí ni ẹ̀ ń tẹ́tẹ́ aláìmọ̀kan tó fẹnu rẹ̀ ṣe bí pípọ́ mọ́ ti wàárọ̀ lọ gbogbo tí òṣojú rẹ̀ yọ sọ so ọlọ́run ni mọ́ fòórí wọn tó kò sí béèyàn ṣe fẹ́ jẹ́ ẹni tí ó níwà rí tí ó tó kéèyàn mójútó nǹkan wá nínú àyà yìí kọjá ni tí wọ́n máa ṣàmójúkúrò ṣe máa pa àwọn èèyàn lọ síbi kan ṣe dáadáa wọ́n máa pọ̀ ọgbọ́n tí àwọn aláìmọ̀ kan bá ń ṣe tán bá ń sọ. tó eléyìí fi hàn wá pé ọlọ́dún wa gan sọ̀rọ̀ máa rí ìṣẹ̀lẹ̀ ìrọ̀ náà ti sọ pé innama bu'ithtu li utammima salihal akhlaq níṣẹ́ lọ́lọ́wọ́n bá ṣe mí ní ànábì rẹ̀ kí n lè bá a pé àwọn àwà tó dáa tó dáa tó dáa torí ẹ̀ eléyìí fi hàn wá pé àfi táwa náà ká kọ́ sí látara ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ àwọn àpèjúwe kan tánàbì sallallahu alaihi wasallam ti máa ń bẹ́ńlé wọ́n bi Àìṣà léèrè kí lànàbì máa ṣe ńlé ó ní yáàna ti mihnati ahli ó máa ń ràn àwọn ìyàwó rẹ̀ lọ́ni sásìkò sọ láti bá ti wàá tó qama ila salat yóò jáde lọ sí mọ́tíláṣí lọ sí sọ̀rọ̀ àní Imam Bukhari ló gbélé ìjáde e kí máa ń ràn àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹ̀ rí i pé láwọn láwọn ibùpéjọ wa lóríṣiríṣi ní ìsìn wọn mọ̀ fà á kẹ́ ká ràn ìyàwó wa lọ́wọ́ àbí ọ̀yẹ́ ká ràn ìyàwó wa lọ́wọ́ àbí tá a máa ràn lọ́wọ́ yóò rìn wá fún ni yóò kó sí wa mú. alánàbì <laughs> tí wàá sọ̀rọ̀ bá àdìrò sẹ́lá máa ń ràn àwọn ìyàwó rẹ̀ lọ tó ń ti pé iṣẹ́ kájí ti ọlọ́run fún gbogbo àgbáńlá yìí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń jẹ lájẹ pé kò sì tún gbàgbé láti ṣe dáadáa sí ìyàwó rẹ̀. bákan náà a rí i òun kì í fẹnu àtẹ́lu oúnjẹ kíkún tẹ́mi lọ́n fẹ́ bá a lọ tí ìsopọ̀ gbádùn ẹ̀bà òfin yẹn lọ̀ mí wọn fẹ́ bá ẹ gbọ́rọ̀ sọkúsọ tí ẹ̀bà ń gan ìwọ lọ dání àbọ̀lọ̀ wọn bá lọ dá tó máa fóúnjẹ lọ ànábì sallallahu alaihi wasallam kì í fẹnu àtẹ́lu kọ bẹnu àtẹ́lu oúnjẹ kan rí tó bá wù jẹ yóò jẹ tí ò bá sì wù jẹ yóò fi lẹ̀ tó eléyìí ń bẹ nínú ìwà rẹ̀ nínú ìwà rẹ̀ ànábì sallallahu alaihi tó ti kọ́ lọ́wọ́ bá gbà bó tẹ bá kìlọ̀ fún ìyàwó oúnjẹ ọ̀wà gbọ́ ẹ kọ̀yìn sí lórí ibùsùn ẹ tún kọ́ ìdí lórí ibùsùn kọ̀ gbọ́ ọlọ́run gbà pé kẹ́ ẹ nà wọ́n àmọ́ ní nínà tí ò ní ṣe ní léṣe bí ká kó etí aṣọ wájọ ká fi nà lẹ́yìn ẹsẹ̀ tó ànábì ò ṣe bẹ́ẹ̀ nà ìyàwó rẹ̀ rí njọ́ kọ̀ ná mọ́ ọ̀dọ́ rí kọ̀ ná ìyàwó rẹ̀ rí kò sẹ́nìkan tó lè wá wá sí ànábì tí wàá ọ̀nà nìkan yóò ṣe kìnnìkan jọ́ntì pé wọ́n ń tẹ̀ ẹ má tẹ̀ sùúrù Anas ibn Malik radiyallahu anhu ọlọ́dún mẹ́wàá ni mo ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lánàbì ọ̀bá mi wí lórí tí mo ṣe kékeré lóde tí mo fi ṣe èyí tí ń ṣe kí lóde tó pàtì ìwọ lè ṣe wá o lè sì ṣẹ́jú mẹ́wàá pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ kọ́ ọmọ ti gba wí ṣẹlẹ́jọ́ náà ló rò títí títí lórí ìwọ ọmọ ọ̀dọ́ tọmọ ọ̀dọ́ fi sá lọ sí ọ̀dájú ṣẹlẹ́jọ́ náà ló rò títí títí lórí ìyàwó tí àwọn fi kọ́ ẹrù kò ní pé ó ti sóhun ọkọ̀ yìí ti léjù. tó báyìí nìta máa ń tẹ̀lé lánàá àkùrá ọlọ́run kò tún wà tèmi àti tiẹ̀ náà sí tó sì ní pẹ̀lú rẹ lẹ́rú rẹ tó sọ. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.